mọ̀ wáyé báyìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ikú òní jẹ́ ọjọ́ kẹfà nínú oṣù alákùnrin oṣù Ramadan kí ọlọ́ba kí ó gbà ní ìjọsìn fún ẹnìkọ̀ọ̀kan wa ẹjá wa ní farabalẹ̀ láti jẹ àǹfààní ọ̀rọ̀ olówó iyebíye àti ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sàràbùdín Gbádébọ̀ ọ̀rọ̀ jí kí ọlọ́ba kí ó ṣe rán wa man wala wa ba'd. السلام عليكم ورحمة الله وبركاته Islam ó ṣe ètò fún wa nípa ọ̀nà tá a máa gbé síso igi gbà tí a bá fẹ́ so igi ọ̀tọ̀ súnà ikú ká kọ́kọ́ ṣe khutbatul haja khutbatul haja ọ̀nà ni khutba tá a nàbì sallallahu alaihi wasallam máa ń ṣe nígbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ khutba jùmọ̀ àbáwọn khutba míì. قلنا والنان خطبة تبارك ولو إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أيها الكرام أيها إليتوا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 ọkùnrin ó sì sọ pé òun gbà òun gbà á níyàwó lẹ́yìn rẹ̀ á pè kí èèyàn méjì ọjẹ́rìí sí èèyàn méjì tó dúró déédéé tó ṣe pé ẹ̀sìn wọn ni ọjẹ́rìí sí tó lẹ́yìn eléyìí àgbà pé igi ti so nìyẹn yìí wọ́n bẹ nínú nǹkan tó ṣe pọ̀ yẹ kí a mójútó pàápàá jùlọ aṣíwájú nídìí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ẹni tó bá jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn Islam ó yẹ kí wọ́n mọ̀ nípa khutbatul hajj yìí eléyìí ni khutuba tá nàbì sallallahu alayhi wa sallam tí ì máa ṣe lọ́pọ̀lọpọ̀ nínú khutuba jùmọ̀ rẹ̀ ó máa fi ń bẹ̀rẹ̀ rẹ̀ ó sì máa ń ṣe níbi tí ó bá ti níbi tí ó bá ti ń so ìdí khutuba yìí ó ṣeéṣe ó jẹ́ pé bọ́yẹ̀ nìkan tó wà níbẹ̀ tọ́jà ni tó nímọ̀ nípa ẹ̀sìn Islam ó lè jẹ́ pò ní ó ṣe ó sì tún tọ̀nà káyí pé bàbá ìyàwó òun ló ṣe kútúbà yìí ó sì ṣeéṣe kọjá pọkọ ìyàwó òun náà ló ṣe kútúbà yìí gbogbo ẹni tó bá máa ṣe ó lè ṣe eléyìí tó túmọ̀ sí pé nínú à ń so igi à so igi àbùkátà pé dandan àfa kan gbọdọ̀ wà ń bẹ̀ àbùkátà pé dandan àfa kan gbọdọ̀ wà ń bẹ̀ ọ̀wọ́ pé bàbá ọmọ kan sọ yìí pé òun fọmọ òun fi fún ẹnìkan kọ́ máa jẹ́ ìyàwó fún ẹni tó sì fẹ́ ìyàwó náà sì kó ń gbà níyàwó kẹlẹ́rìí ó sì jẹ́rìí àbùkátà pé káfa kún wà mẹ́ dípò páwa tẹ́bàtì káwa sọ eléyìí di ọ̀nà jẹ eléyìí tó ṣe pé a fi máa pé kí kan wá kẹ́nìkan sanwó kí ìgò sóni àbí ẹ̀ní sanwó rẹ ní tó gbogbo eléyìí kò sí lára gbogbo nǹkan táwọn èèyàn tí wọ́n gbé wọnú nǹkan tí èsà rẹ̀ sí yẹn òun náà ló máa ń kọ dínà káwọn èèyàn fẹ́ sẹ́sìn òun ló máa ń kọ dínà káwọn èèyàn fẹ́ sí tọ́lọ́n lọ́nà tó ṣe pé ẹlòmíì lè máa ronú pé táwọn fáwọn aláfáà làwọn ni ìdí ni táwọn fi lọ kán lura wọn táwọn fi jẹ́ wípé ọ̀nà alóyún zina iná làwọn fi di ẹni tí wọ́n ń jẹ́ lọ́kọ láyà ara wọn kò lè rí ọ̀dùnbílẹ̀ kò tọ́kọ jẹ́ bẹ́ẹ̀ islam rọrùn ó kùn gbà táwọn náà bá gbọ́ yé dáadáa kódà òun gan ló yẹ kí gbogbo ara yóò ṣe nítorí pé bẹ́ẹ̀ ni rọrùn wà ibẹ̀ ni dẹ̀kun wà kò sí wàhálà ń bẹ. lẹ́yìn náà nínú òfin ẹ̀sìn islam nígbà tí ọmọ tó bá ti rí ọmọ tó fẹ́ fẹ́ tí àwọn òbí sì gbà nípa àwọn òfin ọmọ yìí fún bí wọ́n ti ṣe fi fún náà láti wí bàbá ọ̀sọ̀ ipò ń fọmọ fún ọkùnrin ọ̀sọ̀ pò ń gbà níyàwó ẹlẹ́rìí ó sì jẹ́rìí sí lọ́ba àbùkátà pé níjọ́ tàbá fẹ́ wá so ìgì yẹn ká máa wá sọ fáwọn èèyàn pẹ́ni tó wà ń bẹ̀ ta nínú rẹ̀ dùn sí ta nínú rẹ̀ ò dùn sí ta lẹni tó yọnu sí pé kí wọ́n fẹ́ra wọn ta lẹni tó sì látakò sí pé kí wọ́n fẹ́ra wọn ọlọ́run mẹ́jẹ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ nínú òfin ọlọ́run nínú òfin ọlọ́run tó bá ti pè yín pípé ẹ wá jẹun nítorí pé lágbájá fẹ́ lágbájá ẹ gbọ́dọ̀ dáhùn rẹ̀ tí wọ́n bá sì so igi láàrin lágbájá àti tàmẹ̀dù èwo ń tiẹ̀ láti sọ wípé mi fẹ́ kí ìgìyàn jẹ́ sísun èwo ń tiẹ̀ láti sọ wípé wọn látakò lórí ẹ̀ ṣé àlè tiẹ̀ lóbìnrin olóbìnrin ni àbí báwo tó fi wá jẹ́ pé inú rẹ̀ ń rù inú ń bí ọwọ́ fẹ́ kún so igi yẹn. lẹ́yìn ìgbà tí wọ́n bá ti dájú pé wọ́n so igi tán obìnrin ti di ìyàwó fún ọkùnrin tí wọ́n fi fún òfin ọlọ́run ọba ó lórí wípé ó pé ká bá wọn yọ ọ̀dà wípé kí á pẹ̀lú wọn nínú ìdùnnú yìí báwo láti ṣe máa bá wọn yọ ní ìgbà tí igi tó bá ti jẹ́ sísọ ó wá nínú hadith Abu radiyallahu alayhi wa sallam ní ìgbà tí wọ́n bá ti so igi láàrin ọkùnrin kan àti obìnrin kan anabi máa bá wọn yọ báyìí pé barakallahu lakum وجمع بينكم ما في خير بارك الله لكم وبارك عليكم وجمع بينكم ما في خير أبو داود أتبنى ما جعلوا بجاني باونا كتوبون لكي بارك الله لكم الله بايوف بكم وبارك عليكم يوسيبكم للين لولي وجمع بينكما في خير يوسف قائم جيجي نينو دادا إليه جاء باتسما كي ẹni tí ọba ṣe ìgbéyàwó bá ti ṣe máa bá a yọnu barakallahu lakum wa baraka alaykum wa jama'a baynakuma fi khayr. ọ̀tọ̀ wípé lẹ́yìn ìgbà tí igi bá ti jẹ́ síso láàrin ọkùnrin kan àti obìnrin kan wípé kí ọkùnrin kó dá wà pẹ̀lú ìyàwó rẹ̀ eléyìí tí wọ́n so igi rẹ̀ fún un kóun àti ẹ̀ kí wọ́n jọ wà níbì náà láì jẹ́ wípé wọ́n meka kàn láì jẹ́ pé wọ́n fòyà nítorí pé ó ti dìyàwó rẹ nísìn lèé ṣàjòjì mọ́ ti di tiẹ̀ gẹ́gẹ́ bí ọkọ náà ti ṣe di ti ìyàwó ó sì tọ̀nà bí filayin ìgbà tí ti so ìgì tán kọkùnrin kó gbádùn ìyàwó rẹ ti ṣe tọ kí ìyàwó náà kó gbádùn ọkọ kí ló dé àní ni ìyàwó rẹ ni kò sí nǹkan di níbi àti gbádùn ìyàwó re kò sí kankan tó fẹ́ díwọ náà lọ́nà níbi àti gbádùn ọkọ rẹ̀ torí pọkọ rẹ̀ ni ṣùgbọ́n ṣáájú ká tó so yìí haram ni o haram ni kí ọkùnrin kọ́ wa dá wà pẹ̀lú obìnrin àfẹ́sọ́nà ni yọ ọmọ wa wálé rẹ̀ yọ ọmọ wa sùn lórí ibùsùn rẹ̀ yọ ọmọ bọ tún léṣe yọ ọmọ bọ gbálẹ̀ yọ ọmọ bọ yọ ọmọ wa lo wíkẹ̀ndì lọ́dọ̀ rẹ̀ a'udhu kọtọ kọtọ lábẹ́ òfin Ọlọ́run ọba wa àbáwọn aṣọ pé ìyàwó àfẹ́sọ́nà rẹ ni nígbà táwọn èèyàn ti mọ̀ pọ̀ nfẹ́ àwọn òbí rẹ náà sì ti mọ̀ pọ̀ nfẹ́ kò burú ọmọ wa sọ ọ̀dọ̀ rẹ lẹ́ẹ̀kan láàrin a ó burú kọjá sísọ ọtọnà lábẹ́ òfin Ọlọ́run ọba wa nítorí pé òfin Ọlọ́run ọba dá lórí pé ọkùnrin kan àti obìnrin kan tí wọ́n jọ jájòjì síra wọn wọn ò ní jọ máa wà níbì àyàfi kí àṣẹ pọn kó sì kẹta wọn. kọtọkọtọ na rárá bíi ti wù okele kéré ma obìnrin tó jẹ́ pé ò ní igi lórí o ò tíì fẹ́ níyàwó kó wá jẹ́ kí ń gbé àjàjà bí oṣù ta wà nínú ẹ̀ nísìn sọ pé wọ́n ń bọ̀ dáná ni wọ́n ń bọ̀ dáná sàárì wọ́n ń bọ̀ dáná sínú àwọn òbí mi náà tún wá sọ pé àwọn yọ̀ǹda pé kọ́ lọ so kọ́ lọ lo pẹ̀lú ọkọ àfẹ́sọ́nà kẹjọ lọ sí nígbà tí bá àwùdù bílà ṣé a máa fọmọ fi háyà láti lọ ṣiṣẹ́ aṣẹ́wó bí àwùdù bílà nígbà tí ẹ̀yin màpò ti tó lọ dáná fọkùnrin tẹ́ẹ̀sì ti màá ipò náà lọ́fẹ́fẹ́ kí ló mú yín má fi fún lẹ́ẹ̀kan náà aṣọ wo ló túkù tí ọba yín tí ọba tó sọ̀ǹtàn ló tó lẹ́tọ̀ọ́ ọkọ wo ló ti tí ò tí ì ọba tó sa tán àbí gbàwo ní bá yín kiri tọ́tajà tí ò tí ì jèrè tí ò tí ì rówó gbà wálé tẹ́lẹ̀ pé ńgbà tó bá tàtà jèrè tó bá rówó gbà wálé nìkan inú ó tó lẹ́tọ̀ àti lọ́ọ́lé ọkọ. ẹ fà àwọn ọmọ yín sílẹ̀ kí wọ́n lọ sílé ọkọ kẹ́ ẹ má bàa jẹ́ pé ìyìnlẹ̀ sànà báwọn ọmọ ò ṣe jẹ́ wípé wọ́n fagun ọlọ́run ọba ya wọ́n ṣe ọlọ́run ọba wa. ṣé àgùntàn bu ọkùnrin jẹ ni àbẹ̀wúrẹ́ ló bu oúnjẹ tóbìnrin kan fi wá máa gbé pẹ̀lú rẹ̀ lórúkọ pé ń bá a dáná nínú rọmọbọ́ọ̀nù tó wọn ma wá wòran yóò máa wòran yóò sì máa wo àkọ̀yìn sí rẹ̀ yóò máa wòran yóò máa wo ìdojúkọni rẹ̀ yóò máa wòran yóò wá sọ pé bòǹjẹ àbágùtà bòǹjẹ àbẹ́yìn gan-an lẹ fẹ́ sínà zina ìdí nu fi ń lóyún zina tí wọ́n fi ń bí àwọn ọmọ àlè òfin bá wà ni kí obìnrin kan kọ́ máa lọ wà kan kan ní ìgbà tóbìnrin yẹn tó jájòjì sí kìí ṣe ìyàwó rẹ̀ kìí ṣe ìyá rẹ̀ kìí ṣe ọmọ rẹ̀ kìí ṣe àǹtí àbábúrò rẹ̀ àbọ̀kan nínú àwọn obìnrin tọ́lọ́ ń ṣe léèwọ̀ fún láti fẹ́ ru wọn. torí kódà ìgbà tó ti yọjú ńkọ́ wọ́n ti yọjú àwọn òbí àwọn òbí obìnrin ti mẹ́ni tó fẹ́ fẹ́ ọmọ wọn torí pé àwọn òbí ọmọkùnrin ti wá ṣèyọjú ǹjẹ́ lẹ́yìn táyì wa ń bẹ bí kí nǹkan kan ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin kò sí nítorí pé yíyọjú yùn kìí ṣe fífobìnrin lọ́kọ àyàfi tó bá ṣe pé ń jọ́tẹ̀ lọ yọjú yùn bàbá ọmọ ó ní òun lásìkò kan tóun tó fẹ́ bàjẹ́ mọ́tò bá tó ṣe pé a ti ríra tọrọ sì ti wọ̀ òun fọmọ òun fún ọmọkùnrin yìí kọ́ máa jẹ́ ìyàwó fún látòní lọ ọmọkùnrin náà sì ló gbà níyàwó àwọn èèyàn bá jẹ́rìí sí i gbaná ló tó lẹ́tọ̀ kọkùnrin lè dá wà pẹ̀lú obìnrin yẹn gbogbo ń tó bá sì ṣẹlẹ̀ láàrin wọn yóò máa túmọ̀ sí wípé àárín ọkọ àtìyàwó ìlú nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ ẹ̀yin onítùkùtù ẹ ọlọ́run ọba wa o inú tí ẹ̀sìn islam tó sọ́ra fún gidigidi òun náà lábẹ́ obìnrin abẹ́ obìnrin báwo ni ó ti ṣe jẹ́ ẹ̀tọ́ fọkùnrin islam sọ́ra fún gidigidi nítorí pé kọ́mọ̀bàjẹ́ pé lórúkọ ọkọ afẹ́ra wa àmọ́ wá sílẹ̀kùn zina àwọn ọ̀dọ́ kan nì wọ́n lọ wọ́n tẹ̀lé ọ̀rẹ́ wọn lọ sí ọ̀dọ̀ òbí ọmọbìnrin tó fẹ́ fẹ́ ìgbà tí wọ́n wá débẹ̀ bàbá ọmọ ọmọ òun tó fẹ́ fẹ́ inú òun dùn sí òun ò sì ní àtakò kankan sí inú ṣùgbọ́n nígbà tí wọ́n kó lọ́dọ̀ bàbá ọmọkùnrin tán arákùnrin tó fẹ́ fẹ́yàwó ó wá dojú ọ̀rọ̀ kọ àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n sìn lọ síbẹ̀ kí ni tẹ́ ẹ gbọ́ yé nínú ọ̀rọ̀ tí bàbá yìí sọ apá kan iná mo sọ pé àwọn tukutu ẹbẹ̀rù ọlọ́run apá kan nínú àwọn ọ̀rẹ́ àwọn sọ pé táwọn gbọ́ yé ń bẹ̀ ni lọ torí nínú inú àwọn dùn sí àwọn ọ̀làtàkù ń látakò kankan sí níbo ló ti wá túmọ̀ sí pé òun fi fún ọkọ máa jẹ́ ìyàwó fún un. tọ́ àwọn kan ní gaskiya àwọn ọ̀gbọ́ yé bẹ́ẹ̀ ń tà wọ́n àwọn ọ̀gbọ́ yé bẹ́ẹ̀ ń tà wọ́n nǹkan tí bàbá kan ṣàlàyé ni pé nígbà dásìkò bá tó àwọn fọmọ àwọn fún ọ àwọn ò takò pé kọ́ ọmọ àwọn. arákùnrin yìí wá di ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ tí wọ́n ní àwọn gbọ́ yé pé bàbá ti fọmọ fún ọ wá di ọ̀rọ̀ tí mú Ele kukuru, bàbá bẹ̀rẹ̀ sí ní rọ́ọ̀lù ọmọ ní bá ń bá a lò ní bá ń bá a lò ló kọ́ kó ti dìyàwó nígbà ó sì jẹ́ pé tara kálukú wọn bẹ lára rẹ̀ bí ó jẹ́ bẹ́ẹ̀ ìwọ obìnrin náà bọ́kùnrin bá jẹ́ pé òun sùn ọpọlọ tiẹ̀ sùn bí ọpọlọ tiẹ̀ náà sùn ni tí ìwọ òfin rántí pé ǹtí bàbá rẹ̀ sọ kì í mà sí pò ń ti fi ọ fún pé kọ́ ọ máa jẹ́ ìyàwó fún lédè kúkúrú ọmọbìnrin lóyún gbà tó lóyún tán lọmọkùnrin yìí tó wá ń béèrè ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ tí èso sùn kan tí èso méjì tí èso mẹ́ta àwọn á ń béèrè ní ìsìn pé ńgbà tẹ́ lọ yọjú báyìí báyìí ni bàbá ọmọ sọ àwọn ọ̀rẹ́ rẹ̀ wá pín sí méjì àwọn kan sọ pé táwọn gbọ́ yé ń bẹ̀ ni pé bàbá ti fọmọ fún ọ àwọn kan sọ pé kò tí ì fi fún ọ wọ́n wá gba ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n ní ó ti fi fún ọ ọgbà wọlé ó bẹ̀rẹ̀ sí ní ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ọmọ ti wá lóyún báyìí kí ni kó o ṣe Allah ọ̀dájú yìí pé bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa máa ama, tó ṣe kí wọ́n máa ṣe nǹkan tí ọ̀tọ̀ léyìí tó ṣe wípé yìí máa padà sọ̀yàn dẹni tó sẹ́lọ̀ ká níbẹ̀rù ọlọ́run pàtàkì púpọ̀ kó o sì rí i pé gbólóhùn tí wọ́n pè jáde tó o fi fẹ́ obìnrin òun náà fi di ọkọ fóbìnrin kí wọn náà sì dáhùn ní gbólóhùn tọkọ ọmọ kí fi di ọkọ fóbìnrin eléyìí pàtàkì púpọ̀ tọ ọtọ wípé ìyàwó tá a fẹ́ fẹ́ yẹn gbogbo ògbà gbogbo ọjọ́ kò sígbà tá a lè fẹ́ yàwó gbogbo ògbà gbogbo ọjọ́ gbogbo àkókò kò sígbà tá a lè so igi fóbìnrin ìyẹn ni wípé ọjọ́ yòówù ọlọ́run bàbá ní kó bọ́ sí ọlọ́run ló ní gbogbo ọjọ́ kò bá àjọjọ́ àtìní kò bá àjọjọ́ aláàdì kò bá àjẹyọ́ musabt kò bá àjẹjọ́ alhamis kò bá mọ́à kò bá jẹ́ ath-thulatha kò bá jẹ́ al-arbi'a fal-ayyamu kulluha lillah torí pọ́lọ́ ló ní gbogbo ọjọ́ òṣìṣẹ́ tó ta so igi tí ò lálùbáríkà àní ká máa bẹ́ lọ́n kọ́ lọ́wọ́ bọ́ jẹ́ kí gbogbo níta bá ń ṣe kó pọ̀ fún ìbùkún àmọ́ ká wá jẹ́ni tó ṣe pé yóò mọ̀ wá tìran aburú mọ́jọ́ kan pàtó eléyìí tí ń túmọ̀ sí pa gba ohun asán lásán lásán kan gbọ́ eléyìí ọ̀n bẹ nínú nǹkan tí máa yọ̀yàn kúrò nínú jẹ́ ọ̀kan nínú ọmọlẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam torí pé nínú hadith anabi wa sallallahu alayhi wa sallam ó ní laysa minna man takahhana aw tukuhhina lahu aw tasahhara aw tusahhira lahu aw tatayyara aw tutayyira kò lè jẹ́ ọ̀kan nínú ọmọlẹ́yìn tiwa ẹni tó ṣe pé ó ń ṣe agbégbá ó ń ṣe agbégbá fúnra rẹ̀ àbí wọ́n bá a ṣàgbégbá kò lè jẹ́ ọ̀kan nínú ọmọlẹ́yìn wa bákan náà ẹni tó ṣe pé ó ń pidán àbí wọ́n pidán fún un kò lè jẹ́ ọ̀kan nínú ọmọlẹ́yìn wa sẹ́ẹ̀ ẹni tó ṣe pé ó gba wọn asán lásán gbọ́ àbí wọ́n mú gba wọn asán lásán gbọ́ torí ẹ̀ kí ìsara o kò máa sọ pọ́jọ́ kan pàtó ọ̀ ń bẹ nínú àwọn ọjọ́ tó ṣe pé a kì í so yìgì nínú ẹ̀ torí tá a bá lọ dán wò igi náà kún fún wàhálà ká àti lálùbáríkà eléyìí báyìí aburú ni o ìgbàgbọ́ burúkú tí ò yẹ kó wà lọ́dọ̀ mùsùlùmí ni kò sọ́jọ́ tẹ́ so igi tí ò dá kò sì sóṣù náà tó ṣe pé ẹ so igi tó pé ó burú torí pé ash-shuhuru kulluha lillah Allahu rabbul alamin òun náà ló ní gbogbo oṣù ẹ bá so igi lóṣù muharram ẹ bá sọ lóṣù sọfàr ẹ bá sì sọ ní rọbí al-awwal rọbí al-thani jumada al-ula jumada al-akhira rajab sha'ban ramadan shawwal dọlkẹ́ẹ̀dà dọlhijja kò sí ìgbà tẹ́ sọ yìí tó burú torí anabi sallallahu alaihi wa sallam ọba ti ń bẹnu gbàgbọ́ àwọn alárúbáwá jẹ́ ṣáájú kẹ́sìn islam tó dé nígbà tó sọ pé la adwa. ولا طير ولا صفر ولا هامة wípé àrùn kan ò sí tó ṣe kó máa ń tìka ara rẹ̀ ràn láì jẹ́ pọ́ lọ́wọ́n ba ló mu ràn. bákan náà kò sí ohun asánlásán kan táwọn èèyàn máa gbàgbọ́ tó lè tìka ara rẹ̀ lápá láì jẹ́ pọ́ lọ́wọ́n ba ló ní kó ṣe gẹ́gẹ́ bí ẹni tó jáde ńlé tọ́wá ló ń kọ́ sí òsì òun padà lé òun ní lọ síbi tó ń lọ má nítorí pé tóun bá ti kọ ẹsẹ̀ òsì àmì ni pé ibi tó ń lọ ní tóun wà lọ ní bọ́ọ̀sì àbí ọjọ́ burúkú lò ní ọ̀jẹ̀ fóun àbẹ́ni tó ṣe pé ń tajà tẹ́nìkan wá sẹ́ lọ́wọ́ tọ́wá ní àgbàlagbà ni òun ò sì gbọ́dọ̀ kọ́kọ́ gbowó lọ́dọ̀ àgbàlagbà lójúmọ́ kan nítorí kó kùtà ọmọ bàbá òun ẹni tó bá ti gbàgbọ́ bẹ́yẹn òun asán lásán lọ́gbàgbọ́ òun yọ̀wá ni kí wọ́n máa kekere ọmọdé kékeré kan oníkọ́kọ́kọ́ fún lówó náà kó tó di pé òun ọgbà owó òun. bákan náà bí ẹni tó sọ pé ọjọ́ kan pàtó àwọn gbọ́dọ̀ rìnrìn àjò ń bẹ̀ torí ọjọ́ tóbi máa pọ̀ náà ni. bákan náà ẹni tó sọ pé lápèjúwe inú ìgbàgbọ́ wọn sọ pé tí òkú bá kú àwọn àfi káwọn yọ oyún yọ dànù nítorí pé táwọn ọba yọ oyún inú rẹ̀ káwọn sin lọ́tọ̀ yóò di àkúfà nínú gbígbà wọn asán lásán gbọ́ náà lélẹ́yìí báyìí àbí àna tọ́lọ kú sílé àna rẹ̀ wọ́n wá sọ pé àwọn ò ní gbé kúrò àwọn ò ní gbé jáde kúrò nínú ilé àna gba ojú ilẹ̀kùn àyàfi káwọn gbé gbójú fèrèsé nítorí pé táwọn bá gbé gbójú ilẹ̀kùn yóò di àkúfà tí fèrèsé ń bá wá jẹ́ kó ní bọ́gúlárì ńkọ́ ìbẹ́nu kẹ́ ẹ máa wó giri nù lórí ìgbàgbọ́ asán lásán tí ọ̀já mọ̀ kankan. tó akramakumullah gbogbo irú àwọn nǹkan wọ̀nyí báyìí kò lè dálápà fúnra ara rẹ̀ torí tọ́lọ́mù bá fẹ́ ló máa ń ṣẹ ìtọ́lọ́mù bá ọba fẹ́ pé kó ṣẹlẹ̀ kò sí bó ti ṣẹlẹ̀ ṣẹ. anábì sallallahu alaihi wasallam ni kò sí ẹyẹ kan bí ẹyẹ òwìwí tó ṣe pé tó bá bà lórí ilé ẹnìkan ó ń túmọ̀ sí pé onítọ̀ nǹkan kò lè mú ọdún yẹn jẹ kọ́ máa fi bẹ láyé láàyè yóò kú náà ni ànábì sallallahu alaihi wasallam ní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nítorí wípé ẹyẹ kan bà lórí ilé ẹnìkan kò túmọ̀ sí pé wọ́n ń túfọ̀ onítọ̀hún fún wa ẹyẹ yòówù ó lè bà sílẹ̀ ẹni yòówù kò túmọ̀ sí pé wọ́n ń túfọ̀ rẹ̀ fún wa bẹ́ẹ̀ náà ni kò sì sóṣù sọ́fàr kan tó máa ń dá hani léèmà nítorí pé ìgbàgbọ́ wọn láyé jahiliya òun náà ni pé oṣù sọ́fàr kò sí nǹkan dáadáa tá a lè bẹ̀rẹ̀ náà tí ó yọrí sí dáadáa torí rẹ̀ àwọn èsì ìgbéyàwó nínú ẹ̀ wọn kì í kó lọ sílé tuntun nínú ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ oṣù kan sí táwa pé àwọn ò lè so yìgì ń bẹ̀ àfi ká sọdọ̀ oṣù kan nínú gbàgbọ́ àwọn èèyàn náà láwùjọ wa wọ́n máa ń sọ pé oṣù kan oṣù bàbàbà oṣù bàbàbà àfi káwọn máa sọ́ra ń torí máa bà wọ́n bàkúbà ni wọ́n lọ́ọ́ máa ti ń bọ̀ lábẹ́ òfin ọlọ́run kò sí nǹkan kan táwa tiẹ̀ fẹ́ fosù bàbà àbàkan nínú kàlẹ́ndà ẹ̀sìn Islam àní kò sígbà so igi tí ò mú kò sì sọ́jọ́ tí igi bọ́ sí tí ọ̀dà torí ẹ̀ eléyìí fi hàn wá pé kò sígbà tá so igi tí kò mú tí ọmọ bá sì ti rẹ́ni tó fẹ́fẹ́ ìbáàjọ́ ọmọkùnrin ìbáàjọ́ ọmọbìnrin táwọn òbí oná nìkan ṣàkíyèsí pé ǹjẹ́ ọmọkùnrin tó lóun fẹ́ fẹ́ ọmọ yín yẹn ìjọ jẹ́ni tó ṣe pé ǹjọ́ jẹni tó ṣe pé yọ́nú sí ìwà rẹ̀ tába ti rí pọ́ lẹ́sìn tá a sí ìwà rẹ̀ tàbí ha o ti dáa náà nìyẹn kẹ́ ẹ̀ fọmọ yín fún un nítorí kí fìtínà ọmọ ọmọbìnrin náà tẹ́bá ti fura ọmọbìnrin tó ọmọ yín ọmọ tó ràn ọmọ yín ni bí igi ó ti ṣe síso ní yọ wá pé kí ọmọkùnrin kó mú orúkọ ìyàwó tó fẹ́ fẹ́ wá àtorúkọ ọ̀yá tiẹ̀ torí káwọn lè bá lọ yẹ̀ wò wípé báwo ni ó rí kí lẹ fẹ́ lọ yẹ̀ wò gan-an rí kí lẹ fẹ́ lọ yẹ̀ wò kí lẹ́yìn mọ̀tọ́ sọnù tẹ́ fẹ́ lọ yẹ̀ wò àbí ta tó máa ń tọ́pamọ́ ta tó máa ń tọ́pamọ́ yàtọ̀ sí Allahu Rabbul Alamin báwo ni ìrọ̀lẹ́ òní ò ṣe rí tó bá ṣe pààrọ̀ làwà ta ló lè sọ tí ìbá ṣe Allahu Rabbul Alamin báwo làárọ̀ ọ̀lọ́ ṣe rí tó bá ṣe pálẹ̀ la wà talẹ́ni náà tó lè sọ tí ìbá ṣe Allahu Rabbul Alamin talẹ́ni náà gan tọ́mọ tó lè ṣẹlẹ̀ sóhun láàrin ìṣẹ́jú àyá sígbà tá à ń sọ̀rọ̀ yìí kò sí olúwa rẹ̀ inú wa dé fífi wa jẹ́ pé wọ́n ń tàn jẹ yín náà ń tan ẹ wá kíyèsára ẹnìkan máa sọ fún ọ pé kẹ wá yẹ̀ wò ṣé ẹni tó fẹ́ fẹ́ ọmọ yín sọ́kọ rẹ̀ ni àbí ìsọ́kọ rẹ̀ tọ́mọ tọ́mọ yín fẹ́ fẹ́ ọ̀hún síyàwó rẹ̀ ni àbí ìṣèyàwó rẹ̀ allahu akbar ah nǹkan mà ní kéèyàn ọmọ gbẹ̀sìn ọlọ́run ọba yé o ok ẹni tí ọba yín yẹ wò ta lẹni tó bò ń yẹ tiẹ̀ wò lásìkò tó náà kọ́kọ́ fẹ́ fẹ́ ìyàwó rẹ̀ àtìyàwó àkọ́kọ́ àtẹ̀kejì àtẹ̀kẹta àtẹ̀kẹrin tó kó sọ́dọ̀ ta ló bá yẹ wò ó dájú ẹni tó bá yẹ wò afọ́jú làwọn náà torí wọn ò wò dáadáa síbẹ̀ yìí náà rí àdánwò àti àgbákò àti àrélù tí ń ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtàwọn ìyàwó rẹ̀ ń gbogbo gbà tí wọn bá lura wọn lójúmọ́ kan wọn sì ṣépè fúnra wọn nígbà tó ṣe wípé àlọ́lọ́wọ́n ọba nìkan ló máa ń tọ́pamọ́ ẹnìkan máa ń tọ́pamọ́ ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó ní qul la ya'lamu man fi s-samawati wal-ardi l yàtọ̀ sí Allahu Rabbul Alamin torí de eléyìí báyìí à ń lọ ṣe yẹn wò láti pa afẹ́ mọ irú ta lọ́mọ wa fẹ́ fẹ́ eléyìí ojú ọ̀nà àwọn káfìrì nù kìí ṣe ojú ọ̀nà àwọn mùsùlùmí ìdí ni wípé ẹnìkan máa ń amájọ ọlọ́run ọba lọ má bà àsìkò ara rẹ jẹ́ kúrò lágbo àwọn ẹni tó ń tanra wọn di mùsùlùmí lódodo ní iwájú àti lẹ́yìn ní kọ̀kọ̀ àti ní gbangba. alihamudulilayi rabbil alamin adúgbò fún ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá fún diari àwọn olùmọ̀ọ́ pẹ̀lú ìdáadáa lọ́rẹ̀ mi wọn. nígbà tẹ́ ń bá mẹ́nubà lẹ́ẹ̀kan ni pé kò sí iye oṣù àbí ọjọ́ tá a lè so yìgì. a fẹ́ béèrè pé ṣé èèyàn lè sọ̀rọ̀ fẹ́ pẹ̀lú obìnrin nu oṣù rọmọdán lọ́sàn-án àbí síso hiram èèyàn takoko yìí kí fẹ́ bá kó wa. kò sí nǹkan tó burú kẹ́nìkan bá obìnrin sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́ Ramadan kò sì burú kẹ́sọ igi fóbìnrin nínú Ramadan àmẹ́ni tó ti gbé ihram kó n fẹ́ ṣe hajj tàbí umra haram ni kọ́ bóbìnrin sọ̀rọ̀ fẹ́ haram sì ni kí wọ́n sọ igi fún láàrin rẹ̀ àti obìnrin kan ní ìgbà tó ti gbé ihram yẹn ọ̀rọ̀ ni àtúgbà ẹja gbìyànjú kájẹ́ ẹni tí yóò máa ṣàǹfààní pẹ̀lú ọ̀rọ̀ tó dáa jù ká sì máa rí fi iṣẹ́ sí ibẹ̀ ni àǹfààní wà fún aláyé àti ní ọ̀la àlìkámà ọ̀rọ̀ la ti gbọ́n gẹ́gẹ́ bí àwa tí a máa ń da lásà gẹ́gẹ́ bí n tá a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní ìyàwó alálàmísì <laughs> pé òlọ́lá lùbáríkà jù wọ́n ti jíjí wa pé kò síjọ́ tá a lè so yìgì kọlọba kí ó sànù wa òwújọ́ tá a bá ti fẹ́ kọlọ fi àlùbáríkà sí gbogbo ohun tí a bá dáwọ́lé bíbá ni a dúró sí ní alẹ́ tòní ẹ̀já pàdé àwọn olùwádìí